الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس السابع عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم السنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا إسلام أبي ذر فهذا أبو ذر مخبرا عن إسلامه قلت للنبي صلى الله عليه وآله وسلم اعرض علي الإسلام فعرضه فأسلمت مكاني فقال لي يا أبا ذر اكتم هذا الأمر وارجع إلى بلدك فإذا بلغك ظهورنا فأقبل فقلت والذي بعثك بالحق لأصرخن بها بين أظهرهم فجاء إلى المسجد وقريش فيه فقال يا معشر قريش إني أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله فقال قوموا إلى هذا الصابئ فقاموا فضربت لأموت فأدركني العباس فأكب عليه ثم أقبل عليهم فقال ويلكم تقتلون رجلا من غفار ومتجركم ومركم على غفار فأقلعوا عني متفق عليه ibi tí a ti máa gbé ìdánilẹ́kọ̀ọ́ a àlàyé tíra sahihu sirati nabawiyya bayna yadik kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n gbé kalẹ̀ náà kí ọlọ́run bá kọjọ kó bá fi wọ́n ṣe dédé àti ìtọ́sọ́nà ọlọ́run ọba òun náà ni ìtàn abuzar el-gifari abuzar ó jẹ́ ọ̀kan nínú àwọn akọmi nínú àwọn sahabiyun nínú àwọn sahaba as-sabiqun al-awwalun ila islam àwọn tí wọ́n kọ́kọ́ síwájú si tí wọ́n kọ́kọ́ gba islam inú wọn ni abuzar wa gẹ́gẹ́ bí afáwa imam zahabi gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú síyàrò àìlẹ́mì nùbàlá wọ́n jẹ́ kó yí wa pé wọ́n sọ wàkìlá kánà khamis al-khamsa fil islam inú àwọn tí wọ́n ṣẹlẹ̀ karùn-ún òun ni abuzar wa orúkọ rẹ̀ òun náà ni jundun bunu junada bunu sufyan al alikinani kọlọ rọ́bíọ́lá àánú àrùdá kọlọ ọba kọjọ kọba wa yọ́nú sí orúkọ rẹ̀ òun náà ni jundub jundub òun ni ó kọ abudar àmọ́ ó gbajúmọ̀ pẹ̀lú abudar abudar àmọ́ jundub ó ti yọ pé nínú àwọn asọ̀tàn wọ́n jẹ́ ó yé wa pé ó kọ abudar pọ̀ àmọ́ èyí tí ó lékè òun náà ni abudar al-Ghifari òun náà ni jundub ni junada. بن سفيان الغفاري رضي الله عنه وارضاه Abu Dhar ó jẹ́ nìkan tó yẹ pé akọmi ènìyàn ni síwájú kí ìsìláàmù tó dé nínú ẹni tí èé bá wọn participate nínú àwọn ọmọ ọmọ bòòsá ní àmóhun náà lẹ́sìn àmọ́ nígbà tí ìsìláàmù dé á sọ ń pa ìsìláàmù ẹ̀ fún wa kí ni iṣẹ́ tí Abu Dhar gan ṣe ó jẹ́ nìkan tó yẹ pé nígbà tó padà gba ìsìláàmù tán ó jẹ́ dáàyàtò ìlọ́lá wa muhaddithu wa tajir bó ṣe jẹ́ ẹni tí ń pè pẹ̀lú ọsíjọ́ ọ̀tọ̀ lọ́wọ́ bá ní tó ń sọ ń pa haditha níbà muhammad sallallahu alaihi wasallam ó tún jẹ́ olùṣòwò nígbà tí islam tó kó tí islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dàtí islam níbi ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ sí pípé tí ro ti bẹ́ ọ̀dọ̀ abudhar ló ti nígbà tó padà gba islam náà tán tó para ṣe islam ẹ̀ dáadáa gbogbo hero gbogbo ogun tá níbi jà pátá òun lọ bá anabi lọ especially tí ó jẹ́ gazwatul Hunain àti gazwatul Tabuk lẹ́yìn anabi Muhammad fatul islami di sham ó participate ń bẹ̀ ètò bẹ̀rẹ̀ ní e, ojú ní khilafa abubakar siddiq sí khilafa umar bin khattab radiyallahu anhum ajma'in kọlọ́ba kọjọ kí ó bá yọ́nú sí gbogbo wọn náà ní àpapọ̀ Abu Dharr تعمل في جندب بن جنادة بن سفيان الغفاري الكناني رضي الله عنه وارضاه قبي امام بخاري قبي بجد امام مسلم بعنا شبا و حديثي حديث ابو ذر ناني تونا شلاي لوري اسلامي ó ní ní níbi bẹ̀rẹ̀ hadith yẹn bó jẹ́ pé èèyàn sí nínú tíra èyí tí bẹ níwájú àyè kọlọ́bà Allah subhanahu wa ta'ala kó fi àwọn kọ́ kalẹ̀ náà kó fi àsìkò ń gẹ àánú ọlọ́run ọba náà à ń sọ kí ó má gùn jù ní ó jẹ́ kí a mú hadith yẹn wá láti bẹ̀rẹ̀ àmọ́ gbà wípé àlàyé là ń ṣe a fẹ́ padà sí ibi hadith yẹn ó ní qala lana ibn abbas ibn abbas lọ sọ̀rọ̀ yìí ó ní ala ukhbirukum bí islami abizar ó ní ẹjẹ́ ń fún yín nírò ń pa islam abuzar ẹ́n qala qulna bala àwọn tí ń bẹ lọ́dọ̀ ibn abbas wọ́n jẹ́ oyè ọgbẹ́ ibn abbas ọ̀yá sọ fún wa sọ ń pa islam abuzar fún wa ó ní abuzar gangan ló sọ fún òyìnbó qala abuzar kuntu rajulan min ghifarin ó ní òun ń bẹ òun jẹ́ nìkan tó yẹ pé ìran gìfárí lòun fàbàlágọ̀nà ànàrọ́júlán kọ̀dẹ̀kọ́rọ̀ jàbí mẹ́ka yẹ́zọ̀ ẹ̀mọ ànàhùnàrí ó ní wọ́n jó yé wa wọ́n fún wa nírò ọdọọdọ wa pípọ́kùnrin kan jáde mẹ́ka nísìn ń pèrè ní ànábì kan fàkútùlẹ̀ àkì sáwà ń wú dodo kí tẹ́lẹ̀ òun bá sọ fọmọ yáhùn انطلقي إلى هذا الرجل كلمه وأتيني بخبره ó ní lọ bá ń bọ́kùnrin yẹn bá a sọ̀rọ̀ kó wá sọ pé fún mi fantalaqa falaqiya thumma raja ó ní bó ṣe lọ nìyẹn ọba pàdé ẹ̀ ọba dé faqultu ma indak ọ̀rọ̀ àkìlọ̀ bá bọ̀ faqal ọmọ ìyá ẹ̀ tó ń rán sànẹ́bì òun lọ sọ báyìí pé wallahi laqad ra'aytu rajulan ya'muru bil khayri wa yanha 'anil sharr Allahu akbar. ẹ wo àwọn kèfèrí bí insaf ìṣedédé bí àṣírí nítòjó òdodo bó ṣe ń tẹnu wọn jáde mélòó mélòó ẹni tó lẹrẹ mọ́sálàmù lẹ́nìí tọmọ ikú òdodo làwọn kan gbé dání ní dẹ̀ ń pè ní rọ ní tó ń fi wọ́n tì sí i àwùjọ àwọn èèyàn burúkú tóun náà mọ̀ pé àwọn eléyìí sara wọn bí kí ọmọ parí sunna ní boko haram ọ̀rọ̀ burúkú gbà nígboro ẹnu ni. náà ó ní òun rọ́kùnrin yìí bóun ṣe bá kí ni ṣe ya'muru bil khair wa yanha an shar ń pàṣẹ dáadáa ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ máa ṣe dáadáa nídẹ̀ ń kọ̀ fún wọn nípa pé kí wọ́n máa ṣe aburú mọ́ ní tí mo bá lọ́dọ̀ rẹ̀ nìyẹn kí ni abudar kí ló fi dá ọmọ ìyá rẹ̀ tó rán sànẹ́bì kí ló fi dá lóhùn ó fakultula lam tashfini min al-khabar a ò tí ò tí mú kíní ìwà pé fún mi mi ì tí gbádùn tó ń sọ yìí nítorí mú wáyé ò tí pé lọ́dọ̀ mi kò mi ò satisfy abudar ó lóun sọ bẹ́ẹ̀ fọmọ ìyá àwọn yìí ó ní ìyẹn fàkọ́tù خربا وعصا ثم أقبلت إلى مكة فجعلت لا أعرف وأقرأ أن أسأل عنه ó ní mo bá lọ sí mẹ́kà láti lọ wò ó pé ta lọkùnrin yẹn ó ní mo wá kọ̀ láti ẹ̀ ti béèrè rẹ̀ lọ́wọ́ ẹnìkankan mi ò mọ̀ rí o àmọ́ mo kọ̀ wà á kọ̀rọ̀ wù an asàlà àn mo kọ̀ láti béèrè ń pẹ́ pé ta lẹ́ni yìí ó ní wà ashrabu mimma izamzam wà akunu fil masjid ó ní bóun ṣe mu zamzam nìyẹn òun bá wà ní mẹ́sálásí ẹ̀rí ó ní bí Ali ibn Abi Talib bó ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ òun nìyẹn ni wọ́n á ń béèrè lọ́wọ́ òun pé ka anna rajula gharib olódò àkọkùnrin yìí àjòjì ni kultu naam ó ní mo sọ bẹ́ẹ̀ hmm, fantalik ila manzil ó ní ọba sọ pé ọ̀yà máa lọ mọ̀ bá sílé ó ní mo bá lọ pẹ̀lú ẹ̀ ó ní láyẹ̀s alni àǹṣe in wàhálà òkú bírù kò béèrè kankan lọ́dọ̀ mi bẹ́ẹ̀ lèmi náà sọ fún un falama asbahtu ghadawtu ila almasjid li as'ala ani onígbà wa débẹ̀ gbàtà ọwọ́ adijọ́ kejì tí mo jí mo ṣe ní abalọ sí mẹ́sàásì olóhùn wa gbèrò láti béèrè nípa anabi muhammad sallallahu alaihi wa sallam wa laysa ahadun yukhbirni an bishay ó lẹ́nu kankan kò tiẹ̀ ti fún mi níro nípa kankan kò sẹ́ni kan tó máa fún mi tó ń fún mi níro nípa kankan nípa anabi muhammad sallallahu alaihi wa sallam báyìí ṣe tún kọjá lọ́dọ̀ mi nìyẹn ó ní pé ó padà wá bá mi sọ̀rọ̀ ó wá òun á ṣàlàyé fún bó ṣe mú un lọ sọ́dọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní òun jẹ́ kó yé nípa pé ẹnìkan ń bẹ tó jáde níbí báyìí ọ̀dẹ̀kọ̀rọ̀jà hàhùnà rọ́jòlò yazọ̀ẹ́m ànáhùnà bíi ẹnìkan jáde níbí báyìí tí ń pè rẹ̀ ní ànábì ọlọ́run ọba. mo dẹ̀ ti rán ọmọ ìyá mi kó wá bá mi ṣèwádìí bẹ́ẹ̀ ló padà wá fún mi nírò nípa pé à pàṣẹ dáadáa ó kọ́ wa bàjẹ́ bẹ́ẹ̀ bó ṣe ṣàlàyé kò tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí mi náà wá so ìyẹn ni wọ́n fi amúlódà níbi Muhammad sallallahu alayhi wa sallam níbi tó ti wá ń sọ gbogbo àwọn tó ti sọ síwájú yìí a rí i pé ọ̀rọ̀ ni àmọ́ ibi tó ti sọ ń pa ìsìlámù gẹ́gẹ́gẹ́gán òní wa ń bẹ nínú tíra èyí tí ń bẹ ní wájú àtàǹsàlàyé rẹ pé Abu ọwọ́ aṣọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam gba àwọn ọmọdodo anabi muhammed sallallahu alayhi wa sallam pé i'rid alayya al-islam islam tó gbé wá ṣàlàyé ẹ̀ fún mi fa'aradahu fa aslamtu makani abu dhar kọ́lọ́mọba kọ́ba wa yọ́nú sí i ó ní ó ṣàlàyé islam fún mi ó wá tẹ́ lọ́rùn mo gba islam faqala li ya abadhar olúwa sọ fún mi abudar oktum hazal hamor nǹkan tó ṣẹlẹ̀ yìí pamọ́ mọ́gbẹ́jáde wọ́rìjẹ̀ ilà baladik àyẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni padà sílùú ẹ̀ fàyìdà balagọ́kẹ́ zuhuru náà fàkùbẹ̀l tó bá ti dọ́dọ̀ ẹ nípa pé a ti hàn máa bọ̀ wá fakult ó ní mò ń wá sọ pé wàlẹ́rì bá àǹsàkà bíi hàk. mo fẹ́ni tún gbé ọ dìde pẹ̀lú òdodo mi búra láà àsòròkọ́ nàbí ha bẹ́yìn náà àbáhárì hìn. ó ní màá sọ jáde màá pariwo wí láàrin wọn. tó àníbi kan tọ sọ́nà nínú nǹkan tí ò ní di wàhálà ni àmọ́ kọ́ sọ kò sábúrú bẹ́ẹ̀ àníbi ò dẹ̀ kọ̀ fún un. ní tó fẹ́ sọ tó fẹ́ ṣe ó sọ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam òun ni pé ìgbà mi bẹ tí múrísìdù wa bóyá bá fún wa nímọ̀ràn kò bá dáa níjọ́ míì kọ́yọ́ pé nǹkan tá a fẹ́ ṣe ká sọ níbẹ̀ nínú ẹlòmíì ọmọ ìyá ni ń gbọ́ ni àbókẹ́kọ̀ọ́ ni lọ́dọ̀ àfa ni táfà bá bóyá mọ̀nà nínú kùránì àti súnà ni àbí torí experience tẹnìyẹn ti ní ẹlòmíì olóhùn ti gbọ́ á lọ́mọ ṣe nǹkan míì àmì yìí wọn ò sí fún àwọn sọ̀hábà radiyallahu anhum wọn tún sọ pé ànábì tá tó ń bá ṣe báyìí nǹkan kódà lómi ò tún mú wa pé ànábì sóun fún mi nímọ̀ràn ni àbò ń pa mí láṣẹ pé ń ṣe. a ó sọ fún ànábì pé ọ̀dà nítorí òun ṣe ni torí pé nítorí ti hàn sí ni pé nítorí dájú ni pé kóun fi kíní yìí hàn nítorí dájú ni pé kóun má ṣe tòun bò ń kẹ́lẹ́ bọ̀tà níbi mọ̀ ipò lè fa wàhálà wàhálà tá níbi irú yẹn ó ṣẹlẹ̀ o torí pé ẹni tí ọlọ́run ọba rán ọ̀jọ̀gbọ́n ni ó wá fi nǹkan ọ̀jọ̀gbọ́n ó fi rán òun náà ní Islam ó dẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ náà pé ó dẹ̀ dáadáa sallallahu alayhi wa sallam. ó ní màá sọ jáde láàrin wọn fàjà àyìnlẹ̀ masjid Abu Dhar ó lọ sí mọ́sáàsì wà kùrẹ́ṣùn fi mọ́sálásí táwọn kùrẹ́ṣ àwọn ògbóǹtarìgì kèfèrí tí wọ́n ń bá ìsìlámù ṣọ̀tá tànàbí dẹ̀ ti mọ gbogbo lílọ bíbọ̀ wọn àti tí wọ́n lè ṣe ọba lọ sáàrin wọn. ó ní ya ma'ashara kùrẹ́ṣ mo pè yín kùrẹ́ṣ inni ashhadu alla ilaha illallah mo jẹ́rìí pé kò sẹ́ni tá a máa ń jọ́sìn fún àfàlọ́ọ̀. wa ashhadu anna muhammadan rasulullah ó ní mo dẹ̀ jẹ́rìí pé muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni sallallahu alayhi wa sallam bó ti sọ yìí faqal wọn ni kúmù ila hadha sọ́ọ̀bì ẹ dìde sólùfẹ́sílẹ̀ yìí ẹ wò nǹkan ó fò sálẹ̀ wọ́n ń pè é pé ẹni tó fẹ́ sílẹ̀ ẹ rí i pé ó kọ burúkú òun ni wọ́n máa ń sọ gbogbo ẹni yòówù tó bá ti yapa ìlànà táwọn ẹlòmíì bá gbé dání wọ́n sàrí pé àwọn fún un ló kọ bóyá lánàá tí wọ́n wà lórí ẹ̀ o ọjà burú o ọjà dáadáa o wọn ò fẹ́ mọ̀ sódà ti kú lórí ìlànà táwọn wà náà wọ́n ṣe tá àti lẹ́ ní kí wọ́n tàgẹ̀ káwọn èèyàn ó lè bá a máa rí lálábùrú kí wọ́n dẹ̀ lè bá a dìde ìjà sí i kí wọ́n dẹ̀ mọ́ gbà tọ̀wọ́ yẹ káwọn ẹlòmíín náà dẹ̀ mọ́ bá rìn irú lànà yẹn àmọ́ bí rọ́bà ṣe lọ tó òdodo padà borí ẹ̀ ìyẹn ló ṣẹlẹ̀ sáwọn kẹfìrí àná bá a ṣe ń kà irọ́ ló gbajúmọ̀ láwùjọ wọn àwọn tó dúró dé òdodo ráyè díẹ̀díẹ̀ ọlọ́wọ́n bá fún òdodo láyè tó fi á kárí gbogbo ìlú náà tó fi adé gbogbo àgbáńlá ayé lẹ́nu gbogbo ẹni wù tóun náà bá mọ̀ pé ibi irọ́ lòun wà kódà ọ̀gọ̀rọ̀ èèyàn bá mọ̀ rò pé òdodo ni wọ́n ń bọ̀ wá mọ̀ bọ́pẹ́ bọ́yá pé orí irọ́ ni wọ́n dẹ̀ ń bọ̀ wá padà fi sílẹ̀ kò bá dáa níta bá ti rí lòdòdó káyọ̀tì máa tẹ̀lé ìyẹn ni pé a ti ń ra ọjọ́ ọ̀la kalẹ̀ fúnra wa a dẹ̀ fẹ́ iyì àpọ́nlé oore ìkẹ́ tí ń bẹ pẹ̀lú wa yẹn afẹ́kọ́ máa lọ gbére pẹ̀lú wa torí pé òdodo ẹ́n kò sí nǹkan kan tó máa pin òdodo tó ju àlùkìyàmọ̀ lọ. gẹ́gẹ́ àníbà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe tọ́ka sí nínú hadith hadith ta'ifatu manzura sani bí sọ pé la tazalu ta'ifatu min ummati zahirina ala al-haqq hátà takuma sáà yíké àwọn ìjọkùn oníyẹ̀wò oníbù wọ́n mọ̀ hàn lórí òdodo ní títí jọ́gbẹ̀dẹ̀ àlùkìyámọ̀ fi tó èyí wọn ni pé òdodo ọmọ bẹ kódà bí gúrúbà ìjájú gẹ̀ẹ́sì bá ti wà tó ara àwọn tó wà lórí òdodo kọlọba Allah subhanahu wa ta'ala kó fi wá sínú wọn kó jẹ́ arìnrìn wọn kó jẹ́ amáṣẹ̀sìn wọn ẹni tí wà lórí ẹnu wa kọlọmọ yọ kó mbẹ ma ẹni tí èyí tí ì ṣe déédéé Taifatu Manzura Firqatu Najiya Ahlul Harith kọlọmọ àkọjọ kó gba ẹnì kọ̀ọ̀kan wa lọ síbẹ̀ torí pé àwọn yìí àwọn làánà bí ń ròyìn pẹ̀lú kọlọ wọn ràn sí. kò wá sí bí yóò ṣe wà ń bẹ̀ gẹ́gẹ́ Imam Ahmed kọ́ni abọ́kanu àwọn salaf ó ní hadithi yìí tí ì bá sí àwọn ahlul hadithi ní báwí òun tó wá mọ àwọn ẹni tuntun bá rí mọ́ lẹ́yìn yẹn tó ju àwọn ahlul hadith lọ bóòlù àwa ló ṣe jọ kan nínú wọn tá a máa lo ìlànà nígbà Muhammad sallallahu alaihi wa sallam láti fi lè gbọ́ Kùránì yìí a máa lo ìlànà rẹ̀ báwọn sọ̀hábà ṣe gbọ́ yé adé dúró lórí òdodo yẹn gbogbo àwọn kurofat ozadilat àdáparọ́ ìgbàgbọ́ tí ó da táwọn kan ti gbé kalẹ̀ àgbélẹ̀rọ tí wọ́n ti gbé kalẹ̀ fún wa tí wọ́n pa láró bó la ṣe ju gbogbo pátipàti yẹn lẹ̀ tá a lọ síbi dáadáa a wà dún lórí ẹ̀ pẹ̀lú ẹ̀mí òdodo pẹ̀lú ẹ̀mí pé a fẹ́ rẹ̀ sanwó àjọ ọlọ́run ọba. ó ní bí òun ṣe sọ kálímà ṣahadàtà allah ilaha illallah ṣahadàtà anna muhammad rasulullah onífàkọ́ọ̀mù fàdúrìtù lè àmúùt ó ní wọ́n lù wọ́n bí kúkú ni bí kóhùn kú ni bí kúkú bí yíyè kó o kú síbẹ̀ ó ní bí wọ́n ṣe lù ú nìyẹn nǹkan tá à níbi bẹ̀rù ni pé uktum hadha al-amr lọ fi àlámọ̀rí ìpamọ́ ra mọ́ lọ sí lọ́wọ́ ba torí pé ìgbàgbọ́ tó ti níyẹn ó ti tó àwọn ṣàrọ̀ àwọn òfin ẹ̀sìn kì í tí máa ṣẹlẹ̀ ńgbà wọn so tó bá lọ bẹ́ẹ̀ yóò lè láǹfààní àti máa bẹ lórí ìgbàgbọ́ kó dẹ̀ máa ṣèwádìí pé ṣé nǹkan yìí ti tó táìm tàbí sọ pé wọ́n ìdàbàlà kọ́ka rúurú náà tá a bá ti hàn tó bá ti dọ́dọ̀ ẹ̀ tí hàn wá bá ti dọ́dọ̀ ẹ̀ kò mọ̀ wá ṣe kínni kò mọ̀ bọ̀ wọn ní wọn lù ú bí kúkú bí yìí ni ànábì ọ̀fẹ́ kọ́ tọ́ sí i ó ti mọ̀ pé àwọn eléyìí o torí eléyìí bá lóun gba Islam tí wọn bá pa díẹ̀ ní kú tó lọ fẹ́ fi hàn àwa ti sọ tiwa nù. nínú àwọn kata tó fẹ́ fààyàn mi báyìí ìgbà mi ń bẹ bóyá sùdẹ́ǹtì bá ṣe nǹkan kan tí sùdẹ́ǹtì bá ṣe nǹkan kan àwọn èèyàn ó dẹ̀ mọ́ lọ bú àfẹ́ bóyá fààyàn ò dẹ̀ gbà tí sùdẹ́ǹtì yẹn ṣe àmọ́ àwọn èèyàn ò ní forí jìn àfààyàn tá àfààyàn gbádùn abẹ́rẹ́ ní ti ń sọ fáwọn ọmọ tó fọ́n máa kọ sórí Facebook abẹ́rí tó ń sọ fáwọn ọmọ yẹn pé kí wọ́n máa sọ abẹ́rí tó ní wọ́n máa lọ ṣe iṣẹ́ dípò ti lọ kó yàjà ọmọ yẹn nìsín. n ò ní rẹ́lò mí iṣẹ́ yóò kàn máa dáṣẹ́ jẹ́ lọ́wọ́ ara rẹ̀ àìmọye àwọn tó fẹ́ tó kàn fẹ́ ṣe tara wọn tí wọ́n dìde dáhàtú lóko dáhàtú sàlàfíyà wọ́n sàlàfíyà tú bàrí àtúmínú sàlàfíyà ò dẹ̀ lọ́wọ́ sí nǹkan tí wọ́n ń ṣe yẹn ní pé lágbájá náà péré idan, sálàfí ìdán ó ti di sálàf ó ti wà nínú àwọn sálàf lágbájá náà sálàfí nítorí pé ìlànà wọn ìlànà báyìí ni ìlànà kí ẹ máa bú ebú ni ìlànà kí ẹ ẹ ẹ máa ẹ máa sàbúrú báyìí ni nítorí tẹ́nìkan ṣe kí làkọsílẹ̀ tí ń bẹ lérí pé ìlànà sàlàfíyà tí bá fẹ́ rìn ìlànà ẹ̀ kí ni nǹkan tí sàlàfíà gbé dání gan Qur'an wa sunna fàfáàní sálàfí sálẹ̀ bó làwọn sọ̀hábà ṣe gbọ́ Qur'an yìí kánú practice ẹ̀ bó ni wọ́n ṣe gbọ́ hadith yìí kánú kálò ẹni tó bá ṣe dáwà lọ́nà tó tako ìlànà àwọn sọ̀hábà tó tako ìlànà Qur'an tó tako ìlànà sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bá pèrè ń sálàfí sálàfí yìí àti mórí bọ́ kù nínú tẹ́nìkan bá lóun ṣe ẹ̀sìn kò tẹ̀lé Qur'an kò tẹ̀lé sunna kò tẹ̀lé àwọn sọ̀hábà lórí bó o ni wọ́n ṣe gbọ́ àgbọ́yé Qur'an àgbọ́yé hadith àníbà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn tí ń ṣe yẹn sàlàfíà àti múríbọ́ kò ń bẹ́ẹ̀ àbọ̀lọ́ bẹ́ẹ̀ nìkan lò kò wá bá a lò lọ́nà tí Qur'an gbé kalẹ̀ lọ́nà tí hadith gbé wá lọ́nà táwọn sọ̀hábà náà fi ń bá orú nǹkan báyẹn lò ó wá ń pè rẹ̀ ní sálàfí orú nǹkan tí ń ṣe yẹn sálàfí àmúríbọ́ kò mẹ́ kò sínú àwọn tá a lè pè ní sálàfí yóòn ní abala bẹ̀yẹn àmọ́ àwọn ọ̀tá dáwà yìí wọ́n máa sọ àṣìṣe àwọn afrọ́d táwọn ọlọ́dẹdẹ bá ṣe láti lè di ẹrù lé àwọn èèyàn yẹn lórí tani ọmọ nínú gbogbo àwọn oníbídíà wípé Boko Haram kò tẹ̀lé alukur'an Boko Haram kò tẹ̀lé sunnah níbi Muhammad sallallahu alaihi wa sallam Boko Haram kò ṣe ń táwọn sọ̀hábà níbi Muhammad ṣe radiyallahu anhum ajma'in kò dẹ̀ sí wọn lẹ́nu lẹ́ni láti lè pè wọ́n pé àwọn alùsùn náà ni wọ́n nígbà tẹ́ ti pè wọ́n kéfè rí lọ rẹpẹtẹ láì mọye ọdún wípé wọ́n ṣe mùsùlùmí ok ẹni tẹ́ ẹ gbà pé kì í ṣe mùsùlùmí ó wá padà di súnni tẹ́tí rí pé tanakudọ́t ìtakò ti wà nù ọ̀rọ̀ wọn àwọn ẹ̀tẹ́ẹ̀dẹ̀ fẹ́ máa lẹ̀ mára wọn èyí wọn ọ̀jọ́ wọn láti jọ wọn ti ń bá yín gbé wọn ti ń bá yín lò kò síbi tíjà ti ṣẹlẹ̀ rí tẹ bọ́bẹ̀ lọ́wọ́ wọn bèlè ń ta ṣe fẹ́ bàdà àbẹ́ bàbàn. relationship wọn kọ̀tán máwọn ẹni yìí bí títí lè wo ò lè mọ kèé ṣe ẹ̀yin tẹ wà ń kọ́nà tẹ wà nù yàrá lẹ́dìk tẹ ti gọ́ọ̀mẹ̀ntì gan ti mọ láti wọn ti bá wọn pò ipa àwọn kan ní connection pẹ̀lú wọn wọn wá katira muhammadu bin abu abu àbí wọn katira bin temiya ṣé wọn ka kuraani ni ok challenges mi nìyẹn wọn ka kuraani ṣé gbogbo ẹni tí bá ti lo kuraani ó ti di boko haram ṣé wọn ma kóòtù hadith aniba muhammadu ok ṣé gbogbo ẹni yòówù tó bá ti wá ka hadith àníbà muhammad sallallahu alaihi wa sallam ti di boko haram ẹ lẹ́rìí lórí tẹ́ ń ṣe yẹn aqlan wa shar'an ní ti làákàyè kò sẹ́rìí lórí ẹ̀ ní ti ṣẹ̀ríà kò sẹ́rìí lórí ẹ̀ kò bá làákàyè mu bẹ́ẹ̀ ni ò bẹ́ sìn mu buhtanun azim àdàparọ́ lásán ni. naam Abu Dharr al-Ghifar radiyallahu anhu ó ní faduribtu li amut ó ní wọ́n lù mí bí kúkú bí yíyẹ ni fàdọ́rọ́kà ni abbas abbas wá bá mi ó ní fàákẹ́ bá aláì ó ní òun ló gbà mí ó ta gàgá dí mi ó lé wọn dànù ó bá ń bá wọn sọ̀rọ̀ pé wáyé lakum taqtuluna rajulan min ghifar wúlò ẹfẹ pẹ nìkan tó wá láti ìran gifar wàmàtìjárùkùn wàmàmọrùkùn àlà gifar ó níbi tẹ́ ń gbà kọjá tẹ́ ẹ fi ń ibi tẹ́ ẹ ti ń lọ ń tajà tẹ́ ẹ rìn kọjá ebi ìlú tó ti wá nìyẹn ẹ dira yín lọ́wọ́ faklar àní faklaru àní ó níbi wọn ti fi mí lẹ̀ nìyẹn ìgbà tí Abbas tó pè wọ́n sákèsí wọ́n ní àgbẹ̀ wà lọ́jà kiri ọmọ tuntun kiri ọmọ tuntun kó wọ́ èyí ń òwe àwọn Yorùbá tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn kẹfìrí náà torí náà ń kọ́ bí tí àwọn àgbàlagbà bá wà àwọn ni wọ́n máa ń pe àkíyèsí ọmọdé nígbà bá fẹ́ ṣíṣe èyí ń gbogbo àládà ló gbé wá ọmọ kékeré náà tí a bá dẹ́ pè sákèsí pé tọmọdé bá ń gégi nígbó àgbà tí ó wò sí ìgbà míì tí a bá ń sọ ẹlòmíì tó bá lóun pèpè òdodo bá lóun pèpè òdodo táwọn àgbàlagbà bá ń sọ fún pé bó ṣe kó tẹ ní tó bá tẹ wìrìwìrì ó lè dàjò lọ́wọ́ ó lè dàjò lọ́wọ́ ọlọ́run ọba tó rán ànẹ́bì síwájú ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba sọ fún ànẹ́bì Musa wa Harun nígbà tó ní pé idhaba ila Fir'aun innahu tagha ẹ lọ bá firaun ó ti ya tọ́ọ̀gì ó ti yàwọ́ faqula lahu qawlan layyina ẹ sọ̀rọ̀ tó lẹ̀ fún ẹ wò ọ̀ràn sọ́ta ọ̀tá ẹ̀ ó wá ní kí wọ́n sọ̀rọ̀ tó lẹ̀ fún ó ṣeé ṣe kó gbà kó ronú kí wàdà so àwa tá a bá fẹ́ ṣí pèpè nígbà tó lọ́wọ́ ń sọ fún níbà muhammad sallallahu alaihi wa sallam ó ní ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati hasanah wajadilhum billati ya ahsan ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ti gbé kalẹ̀ method táwọn fi ṣe ìpèpè rẹ̀ lókè ìgbà tó yẹ pé ìpèpè tá a fẹ́ pè yìí à ń pè nítorí tọlọ́run ọba ìpèpè tá a fẹ́ pè yìí ó jẹ́ pèpè tí ń bẹnu Qur'an ó bẹ nínú sunnah níbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn èèyàn tí ì ṣe ni àbí wọ́n ṣe tó takò á fẹ́ pè wọ́n a gbọ́dọ̀ lo hikma tó bá dẹ̀ jọ yí pé a fẹ́ mú evidence wá ni wàlìmọ́ ìsọ̀tò hasana a mú evidence tó dáa wá tó bá jọ pé ìjiyàn náà ni wàjàdìlùhùn bìlẹ́tì ìyá ahsan wàjàdìlùhùn bìlẹ́tì ìyá ahsan tó bá jẹ́ àwọn yàn ẹ fẹ́ ṣe dìbéètì ní tó dáa jùlọ method ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lénìí ní tó fẹ́ sọ ọ́ dáa àmọ́ náà ti ń gbà sọ ọ́ nǹkan ẹlòmíì tó fẹ́ gbòdòdò nígbà kì í ṣe gbogbo èèyàn ni yóò fi gba òdodo ní ọ̀nàkọ̀nà tẹ́ bá fi pèsèǹtì ẹ̀ fún un láti ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lénìí ó fẹ́ ṣe lẹ́kṣọ̀ lórí social media ní ní ojúkorojú ní ọlọ́dẹdẹ ni àwùjọ ló fẹ́ bá sọ̀rọ̀ ni ẹ jẹ́ ká lu ẹ̀kọ́ ká lẹ́mìí pé káwọn náà gbà ni kìí sẹ̀mí pé ká tẹ̀ yẹ̀yẹ́ wọn káwọn tábà fẹ́ mọ̀ pé tábà fẹ́ káwọn yóò mọ̀ òdodo ọ̀nà tá a lè gbé gbà táwọn yóò fi mọ̀ òdodo wa ẹ jẹ́ ká lo ìlànà táwọn èèyàn fi mọ̀ òdodo. àdẹ̀lẹ̀ ń pa innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi man yasha ẹni tó lóore ju èmi àti ẹ lọ ẹni tó lẹ́kọ̀ọ́ ju èmi àti ẹ lọ ẹni tó jọjọgbọ́n jù lọ ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n òun là nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi man ẹni tí ìdá níbi bá nífẹ̀ẹ́ sí ó lè fọ̀nà mọ́ Abu tá padà tún máa ka ìtẹ́n láti ìgbà tí islam ti bẹ̀rẹ̀ tí tó fi kú wọ́n ń wò má nẹ́bí ìlànà tòun àti bẹ́ẹ̀ kò gba islam lọ́wọ́ ànẹ́bí ó tún débi tó ti fẹ́ kú ó tún pè é kò gbá lọ́wọ́ rẹ̀ ọlọ́run yá ànẹ́bí pé ìwọ kú ni hidayatu tawqifiyya kó fọ̀nà mẹ́ni ó bá wù ọ wà ànẹ́bí ò ní lọ́wọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní fọ́nà mẹ́nu bá wù ú so àwa tá a fẹ́ pe àwọn èèyàn à ń rọ̀ wá ká lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tá a fẹ́ pè kọjọ pé àwọn tá a fẹ́ pè ní ká pè wọ́n lọ́nà tó máa gbà dáa tí wọn ò ní rí nǹkan kan wá sí wa lẹ́sẹ̀ tí ó dẹ̀ ní sí àwíjàre kankan fún wọn. ká wá sọ díẹ̀ nínú ní táwọn àfẹ́sìn sọ lórí Abu Dharr al-Ghifar nínú ẹ̀ òun náà ni Imam Zahabi rahimahullahu ta'ala nínú síyàrá A'lami Nubala wọn wọ́n jẹ́ kó yé wa pé ahadu sabiqin al-awwalin mina nujaba ashabi rasulillah sallallahu alaihi wa sallam nínú àwọn akọmi èèyàn nínú àwọn ẹni àkọ́kọ́ tó kọ síwájú gba islam ni débi pé ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tó gba islam lọ́wọ́ àníbà muhammad labudari ń ṣe gẹ́gẹ́ bá àwọn onímọ̀ ṣe sọ. bákan náà abudar kọ́lọ́ọ̀bá kọjọkọba kẹwọn nínú síyàrò yìí á bá ń bẹ́ pé wọ́n ní wàkánà ra'san fi zuhud wa sidiq wal ilmi wal amal. abudar ọjọ́ olórí ọjà síwájú nínú rí ayé sá àti sóòdodo. So àti mọ̀ àti ṣiṣẹ́ tọ́mà kọ wàlẹ̀ bil haqq olú lè sọ òdodo gan ìdí tí bàbá fi ròyìn ẹ̀ hadith kan ní níbẹ̀ nínú sunan apara ka hadith yẹn fún wa inshallah ta'ala ó ní la ta'khudhuhu fillahi lawmata la'in la ta'khudhuhu fillahi lawmata la'in èébú ẹni tí ó bu Abu Dharr al-Ghifar kèé kèé kọ́ di kọ́ máa fi sòdodo. So onwe ebẹ̀rù ebu ẹni tó bá bu. bákan náà a qadi abubakar al-arabi rahimahullah àwọn sọ gẹ́bí sẹ́ńbẹ́ nínú awasim minal qawasim wọ́n ní abudhar ní kánà zahidan wà kánà yuqarri'u ummalu usman wa yatlu alayhim wọ́n ní abudar ní ojú olùsọ̀rọ̀ ayíṣá níbẹ̀ máa ń lọ kanlẹ̀kùn mọ́ àwọn òṣìṣẹ́ usman lérí yóò dẹ̀ máa kà fún wọn pé walladhina yaknuzuna adh-dhahaba wal-fidda wala yunfiqunaha fi sabilillah fabashirhum bi'adhabin alim wípé àwọn tí wọ́n bá máa ń ṣèfowó gold owó sílífà tí wọ́n èyí ń ná sójú ọ̀nà tó lọ́wọ́n ọba ẹ fún wọn nírò ìyà ìyà ẹlẹ́tẹ̀lérò. bákan náà ibnu kathir rahmatulah alayhi wọ́n ní wa awwalu man hajja rasulallah sallallahu alayhi wa sallam bi tahiyyati islam gẹ́gẹ́ bí baba ti ń sọ nínú alibidayatu wa nahaya wọ́n ní abudar ẹni àkọ́kọ́ ni tó kọ́ kí anabi muhammad pẹ̀lú kíkí islam thumma raja'a ila biladihi wa qawmihi ó wá padà sílùú ẹ̀ ó padà sọ́dọ̀ àwọn ọjọ́ ẹ̀ fakana hunaka hatta hajara rasulillah sallallahu alaihi wa sallam títà nígbà muhammad fi ṣe jíra lọ sí madina fahajara ba'da al-khandaq lẹ́yìn ogun gazwat al-khandaq abu dhar lọ bá anabi muhammad sallallahu alaihi wa sallam thumma lazima rasulillah sallallahu alaihi wa sallam hadaran wa safara wọ́n ní ó dún ní ní ìgbà tó wà nílé àti ìgbà tó wà ní ìrìn àjò ìyẹn ló fà á ló fi jọ́ kan nínú àwọn muhadithun lẹ́yìn kó anábíà muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àfa aláhadìsì ni abu dhar wa tí máa ń sọ̀rọ̀ anábíà muhammad fáwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ ni abu hurairah náà kẹ́kọ̀ọ́ ni so gbogbo ẹni wù tó bá fẹ́ sọ̀rọ̀ sí wọn lórí ẹ̀kọ́ tí wọ́n kọ́ àti bọ́ọ̀lù ṣe fi yé wọn orú ẹni yẹn kóró dáadáa wọ́n ní yẹn kan lọ kẹ́kọ̀ọ́ ọdún mẹ́ta ìyẹn ní jọ lójú á padà tún sọ èyí tó tún le jù báwọn lọ fún ẹ ọkọ ẹkọ ọdún mẹ́ta wọn sọ hadith thousands of hadith anabi muhammad sallallahu alaihi wa sallam èyí wọn ètí ìtúnràn kankan lọ́dọ̀ ẹni tó yẹ pé ọlọkọ language tí èsì language tiwọn kò dé lóṣù kan tó fi perfect nínú language yẹn yẹn tó ń kọ́ nínú àwọn sọ abáná láti rí sótún jẹ yẹn náà yẹn ni wọn lé lè yọ jẹ tuntun àmọ́ ẹni tí ò bá ní nǹkan yóò mọ̀ rò pé kò sẹ́ni tó ní mọ́ láyé so ẹni tí ó bá dẹ̀ dé oko bàbá ẹlòmíì rí yóò ní kò sẹ́ni tó tó oko bàbá wọn. ìyẹn ní ń ṣẹlẹ̀ sábàdà àwùjọ bíi tọ́yọ pé àwọn èèyàn ti ń gbé nǹkan sórí inú àwọn ọmọ kéékèèké sẹ́mọ̀ pé ṣé wọ́n fi kọ̀ǹpútà kó sọ́pọlọ rẹ ni àbí ayé yìí náà ló ti kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn mọ̀ pé tí wọ́n bá ní àbúrò rẹ̀ ránṣẹ́ thousands of hadith níyọ ọdún báyìí kátó máa yọ pé sísọ tí ń sọ náà bó ṣe pọ̀ tó ó jẹ́ mùjíza fún anábìá Muhammad torí pé anábì ló ṣàdúrà fún ìtìjáàbàtú dùá ìnàbí sallallahu alaihi wasallam gbígbàdúrà anábìá Muhammad sallallahu alaihi wasallam ló ṣe mọ́ Abu Hurairah la ẹni tí ó mọ̀ kọ́ lọ mọ̀ ẹ bá gbé fún ọ bóyá àwọn òrí yìí náà rí radiyallahu anhu arda naam rasulullah sallallahu alaihi wasallam ó nífẹ̀ẹ́ Abu gan bákan náà ó dẹ̀ máa ń wọ̀yàtá ní bí amúri ìmọ̀ ń yà sí àlámọ̀rí àbúdár wàyùrìṣídùhù ìlàmà yuslẹ̀hù nìkan tó tọ́ àbúdár sọ́nà òun ni máa tún fún nímọ̀ràn lábalẹ̀ eléyìí gbogbo àwa tí alọ́mọkéwú ajẹ́ olórí ajólùpèpè ajá àfáàní àbájó táwọn èèyàn ń gbọ́ tiwa ẹ dákun gbogbo tí ó bá máa tọ́ àwọn tó bá súnmọ́ wa tí ó máa tọ́ wọn sọ́nà ní ẹja máa sọ fún wa kódà ká mọ̀ wò pé òun ò ní gba tiwa tí wọn ò bá ti gba tiwa tó wá pé torí tọ́lọ́run la sọ kó lè bá a dá fún ẹni ń bọ̀ wá yé wọn tí ò bá yé wọn lónìí yóò yé wọn lọ́la àmọ́ ká mọ̀ wò pé tá a bá sọ fún wọn wọ́n lè bínú tá a bá ṣe sọ fún wọn òun ò ní gba tiwa eléyìí ò ràn kankan kò lè wá àtúnṣe ká fi jọ sallallahu alaihi wasallam gbogbo ẹni yóò láti máa tọ́ àwọn tó bá súnmọ́ wa tó bá já ọmọ lẹ́yìn wa tó bá já ọmọ kí wa ká máa tọ́ wọn sọ́nà èyí tó bá lẹ́tọ̀ọ́ èyí tó bá jẹ́ ìmọ̀nà jùlọ. àníbi ṣe báyìí fún Abu Dharr gẹ́gẹ́ bí ṣe bẹ nínú sọ̀yìn Muslim Abu Dharr gẹ́gẹ́ náà ló gbà wá radiyallahu anhu. ó ní anna Rasulullah ó ní Abu Dharr wà inni uhibbu lak ma uhibbu li nafsi ó ní àmọ́ mo nífẹ̀ẹ́ fún ẹ ìrẹ̀ àbúzár ní tí mo nífẹ̀ẹ́ fẹ́mi ara mi la ta'muranna ala ithnain wala tawallayanna ma la yatim ó ní ìrẹ̀ àbúzár mo ṣe rí ọ ọlẹ́ o mo dẹ̀ nífẹ̀ẹ́ fún ẹ ní tí mo nífẹ̀ẹ́ fẹ́mi ara mi má ṣe jẹ́ olórí lórí èèyàn méjì ẹlòmíì ò lẹ́tọ̀ọ́ láti di lórí ìyẹn ni ó dẹ̀ máa lọ ya owó owó èlé náà ni ó ya o yóò tún máa fi ṣẹlẹ̀ ṣàn àwọn kan máa lè pé o sí níbẹ̀ òní wọn ò pin dá ta ni ó ń pín kún fún tí ì bá ṣe wọ ẹni tẹ́yìn gan rán lọ ẹdín ní kọ́ lọ pín kúkú pẹ̀ àbí kò ní kàǹpé wọ́n ní gbogbo eléyìí ó ti lọ yáwó ó ti lọ jẹ gbèsè kó tó wọlé kí ló fẹ́ lọ rán òdodo ó ní ọ̀ràn lọ́hùn àbúrò náà parọ́ ètò lọ jalè ó ní mọ̀sẹ̀ jẹ olórí lórí èèyàn méjì bákan náà mọ̀sẹ̀ jẹ gàba lórí ọwọ́ ọmọ òrukàn níta níbi sọ fún àbùdárì gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa náà lọ bá wílé ní òkè ńgbà tá àbùdárì tá níbi ń advice òru àbùdárì sáwà làwa lágbára ju àbùdárì lọ torí náà ń kọ́ táwọn afa bá ń sọ àwọn ìgbà míì ń bẹ èèyàn ní òní kapásítì àti lọ jẹ oyè tó bá jẹ oyè láwùjọ tó dáa yóò bàlú jẹ àwùjọ ń gbà míì tó bá láǹfààní àti ṣe dáadáa ò lè rí ṣe ìkíní kejì mẹ́ṣe ni kódà àwọn ọba àfi lọ ẹ ìwọ gangan ò ní àríyá rẹ ò ní kapásítì ẹ ò lè ṣe tó bá lọ ṣe ó dà nǹkan rú ó jàǹbá àmọ́ náà ó gbẹ́bí fáláre ẹ ò lè rí bí mójútó mọ́ gbà àmọ́ náà ni àbí àmọ́ náà yìí ó tiẹ̀ lè mú lẹ́mìí kó ṣe é yìí ò kò encourage system yìí ò gbà wọlé tó bá ló fẹ́ lò yóò di wàhálà. bákan náà Abu Dhar nínú tí ọmọ fi ń ròyìn rẹ̀ wọ́n ní wàbálàgà radiyallahu anhu fi sídìkì nàhàyàtì fàkànà asdaqan nasi lisanan ẹni tí ó lè sùn dúdú jù náà àwọn èèyàn àbùdár ni wọ́n fi nǹkan tí Imamu Tirmidhi tó gbà wá wọ́n fi ṣẹ̀rí lórí ẹ̀ àti Ibn látọ̀dọ̀ Abdullah ibn Amr qala onísẹ̀mítù Rasulullahi sallallahu alayhi wa sallam onímọ̀gbó òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam yaqul tí ń sọ báyìí pé anábì sọ pé ma aqallati al-ghurba ma aqallati al-ghubra wala adallati khadra min rajulin asdaqa anábì Muhammad sallallahu alayhi wa akọ́láti gọ̀bọ̀rọ̀ níṣẹ́ mínì pẹ̀lú gọ̀bọ̀rọ̀ òun níbí báyìí òun ní ilẹ̀ kìnnáyà ni anamahar wípé ilẹ̀ lẹ̀ nǹkan e, ẹ̀dá kan ò wà lórílẹ̀ orílẹ̀ ayé yìí bẹ́ẹ̀ ni wàlà àbọ̀láti gọ̀bọ̀rọ̀ bẹ́ẹ̀ sánmà gan ò ta gàgádì nǹkan kan ò mọ bẹ lábẹ́ sánmà yìí nínú èèyàn tí ń ṣèdè o tó ń sòdodo ju abudar lọ radiyallahu anhu warda ẹ̀kọ́ ni eléyìí náà a wọ́n jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí sheikh asindi radiyallahu anhu ó ní alimuradu bihi níbi ọgbà lérò pẹ̀lú hadith yìí ni pé anahu balagha fi sídìkì nahayata ikú dógóńgó níbi ìmọ̀ sọ òdodo gan ògóńgó òdodo ó ti lọ́jù ó lè sọ òdodo gan wàlmọ́tàbàtì làálà ipò tó ga jù ní àbùzárì wà níbi ìsòdodo eléyìí ni nǹkan tí àwọn onímọ̀ sọ nípa àbùzár akọ́lọ́wọ́n bá kọjọ kó bá wa kẹ́ bí àbùzár bó ṣe wá rí yìí àpẹẹrẹ dáadáa náà ni àwọn ẹ̀kọ́ dáadáa àwọn tó yẹ ká jọ ní fáwọn tí ò yé wọ́n rò pé sáláfí sáláfí àbáwọn tó yé tí wọ́n ń sọ̀fẹ́nu káwọn èèyàn ó lè bá a máa rí nǹkan míì sọ pé àwọn alùsùn náà àwọn ìtàwọn ẹni síwájú tá à ń sọ yìí à ń sọ nítorí pé ká lè bá a gbádùn ẹnìkan à ń sọ nítorí pé ká lè bá a tẹ̀lé ní táwọn náà ń ṣe ká lè jọ wọ́n ká mọ̀ yìí pé ẹ̀san táwọn náà ń wá wọ́n ń wá ẹ̀san láyé bíbà yìí àti lálùkẹ́yàmà bọ́dọ̀ àwa náà ó ṣe rí òun náà ló yẹ kí àwa náà máa wá ń bẹ lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́lọ́ọ̀bà kọ́ba kí Abu Dhar àti gbogbo àwọn sùhábà àti gbogbo àwọn ẹni rẹ pátá tí wọ́n tẹ̀lé wọn tó fi dè ní àtàwọn tó tó máa tẹ̀lé wọn